نعم بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته أفي fi الله؟ أفي Allah a fi ọpẹ́ fún un a tọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọhábà rẹ̀ mo kí wa káàbọ̀ sí ìkànnì tààlìm mo kí wa káàbọ̀ sí ìjókòó wa ọlọ́sọ̀ọ̀sẹ̀ ibi tí a ti ń ka tírà umudatul ahkam ọjọ́ òní ni yawmul ahad. yaumul ahad déètì òní ní ọjọ́ <clears throat> déètì òní ní ọjọ́ kejìdínlógún eighteen oṣù kẹrin rọ̀bí ọ̀sánì ọdún fourteen forty four tíra a ahkam tí a kà kẹ́yìn àdé four twenty ni àbí so àwọn oúnjẹ ní orí ọ̀rọ̀ àwọn àdìsí tí a fẹ́ kà ní òní àwọn oúnjẹ. عن النعمان ابن بشير قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول وأهوى النعمان بساعيه إلى أذنيه إن لحلال بجنه وإن لحرام فجر وبينهما مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات استبرأ لدينه به، ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الحمى يوشك أن يرتع فيه ألا wa inna li kulli malikin hima ala wa inna hima Allahi maharimuhu ala wa inna fil jasadi mudghah إذا صلحت صلح الجسد wa ìdá fasadat fasadali jasadu kullu ala wahiya alikọlib. عن النعمان ابن بشير láti ọ̀dọ̀ نعمان ọmọ بشير رضي الله عنه قال وصقي سمعت رسول الله صلى الله عليه وسلم مقبا وجشي الله يقول تي أنصقي وأهوى النعمان بإصبعيه إلى أذنيه nígbà tí nùmọ́ọ̀nù fẹ́ sọ ohun tó gbọ́ láti ọ̀dọ̀ ànábì Muhammad ọwọ́ na ọwọ́ rẹ̀ ìka ẹ̀ méjì ọ̀nà sí etí ẹ̀ méjèèjì báyìí ó ń sọ pé mo gbọ́ ànábì tó ń sọ pé ìyẹn ni pé etí mi méjèèjì yìí ó ní mo fi gbọ́ ọ kì í ṣe pé sàbẹ kan gbọ́ lọ́dọ̀ ànábì lọ́wọ́ á sọ fún mi sàbẹ lè gbọ́ ọ̀rọ̀ tí ó sọ fún sàbẹ mi ní ti eléyìí etí ara rẹ̀ ló fi gbọ́ kí ni ọ̀rọ̀ náà tó sọ. So, ó ní ànábì sọ pé ìnàlẹ̀ àlàálá báyìí nù dájúdájú ẹ̀tọ́ dájúdájú ẹ̀tọ́ fojú hàn halal ó fojú hàn nínú Qur'an nínú hadith wàyí haram báyìí èèwọ̀ náà fojú hàn dájúdájú èèwọ̀ fojú hàn nínú Quran nínú hadith wàbáyé náà hùmá àwọn rúdúrúdú kan sì wà láàrin méjèèjì àwọn rúdúrúdú kan wà láàrin méjèèjì la ya'lamuhunna kathirun minan nas tí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ènìyàn kò mọ̀ halali ọ̀hàn haramu ọ̀hàn. láàrin méjèèjì rújúrújú máa ń ṣẹlẹ̀ tí ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ènìyàn wọn ò wá ní mọ̀dájú ẹ̀ mọ́ bóyá àláàlì láàpẹ ni tàbí àràmù ni àápè. famanistakọ ṣubuhat ẹni tó bá wá ṣọ́ra fún rújúrújú. Rújú. ẹni tó bá ṣọ́ra fún rújúrújú istaburaha lidini wa iridi ó ti wá àfọ̀mọ́ ó ti wá ìmóríbọ́ ó ti wá àfọ̀mọ́ ó ti wá ìmóríbọ́ lidini yìí fún ẹ̀sìn ẹ̀ wàhíńrìdì yìí àti orúkọ rere rẹ̀ tó bá ti ṣọ́ra fún rújúrújú tó ṣọ́ra fún tó ta kété sí tó jìnnà sí o ti wá bí ẹ̀sìn rẹ bí o sì ní ní pírọ́blẹ́mù. bákan náà ọmọlúàbí rẹ o ti ṣàtúnṣe rẹ. wàá wákọ̀ àfi ṣubu hard. ẹni tó bá wá kó sínú rújúrújú òun kó sínú ẹ̀ ń tiẹ̀ ó rú lójú tòun ti bẹ́ẹ̀ náà ó kó sínú ẹ̀ wakọ ha fil haram ó ti kó sínú haram karọọrin gẹ́gẹ́ bí àpèjúwe arọọrin olùdáranjẹ ìyẹ́ríà tó ń haulalehima ní àyíká ọgbà tó ń dẹranjẹ ní àyíká ọgbà ọlọ́gbà yóò ṣìkù ó súnmọ́ àyẹ̀rìta àfi kó daranjẹ wọnú ọgbà ọlọ́gbà. ẹni tí ń da màálù jẹ tàbí ẹran àgùntàn ọwọ́ à ń tẹran yìí jẹ ní àyíká ọgbà ọlọ́gbà tí wọ́n bá fẹ̀sùn kan wípé ẹran ó jẹ nǹkan nínú ọgbà wọn kí ni ó fi wẹrẹ ẹ̀ mọ́ kí ló da ẹran jẹ̀ yìí. ní àyíká ọgbà ọlọ́gbà tí ọlọ́gbà bá dé tó bá sọ pé ẹran rẹ o ó ti tẹnu bọnú ọgbà àwọn kí ló fẹ́ sọ sọ́ọ̀sọ́ kò da ẹran jẹ ní àyíká rẹ ni níwọ̀n ìgbà tó o bá ti tẹran jẹ ní àyíká rẹ ò lè mórí bọ́ mọ́. àlà ẹgbọ́ o wà inna likulli malikin hima dájúdájú ọba kọ̀ọ̀kan ní máa ní ààfin ní máa ní ọgbà ọba kọ̀ọ̀kan ó máa ń ní ààfin rẹ̀ ní máa ní ọgbà rẹ̀ gbogbo ilé ọba kò lè mọ̀ ní àgbàlá ìwọ lè kọ́ léńtì ẹ̀ kó ọmọ ṣàgbàlá sí ẹnìkan ò ní bú ọ ẹnìkan ò ní sọ pé òrí kọ́. àmọ́ àfi ọba kò gbọ́dọ̀ mọ́ ní àgbàlá. wàyí nàhímà lọ́ọ̀yì màhárìmù wú dájúdájú ọgbà ọlọ́run ó ní àwọn nǹkan tó ṣe léèwọ̀ o tọba ń gbọ́ má ọlọ́run má ọlọ́run ìyẹn ni pé haramu. sọ̀wọ́ gbọ́ a ìtumọ̀ rẹ̀ ní kí ni maharimullah àwọn nǹkan tí olúwa ṣe ní èèwọ̀ àlà ẹ̀tún gbọ́ wáyé náà fi lè jásà kì í bá ṣe ẹran kan ó wà nínú bọ́dì wa o bá ṣe kan organ organ kan ó wà nínú bọ́dì ara ìdá sọ́là hátí tí bá sí ẹran náà bá ti dá a tí ò ní problem sọlá àlìjáṣà tó kúlù gbogbo ara ti dá a nù. wá ìlà fásádà tí bá sí ẹran náà bá ti láàyè tó bá ti bàjẹ́ fásádà àlìjáṣà tó gbogbo ara ti bàjẹ́. àlà wáyà alikọ́lì ẹ̀gbọ́ bá a ṣe ẹran náà ní ọkàn ọkàn wa ọkàn tó bá dáa tó lálàáfíà ìwọ náà lálàáfíà tí ọkàn rẹ ò bá ti lálàáfíà ìwọ tó ní gbádùn. ṣó ń gbọ́ ìyá alágbájá bàbá alágbájá ṣó ń gbọ́ tí ọkàn bá ti dáa ìwọ náà dà tí ọkàn bá ti dáa ìwọ náà ò ní dáa. dídá ọkàn àti àìdá ọkàn kì í sọ̀rọ̀ síbítù là ń sọ wò rárá o ohun tó dì sẹ́mi ohun tó dì sọ́kàn òun ni ó sọ dídá ọkàn àti àìdá ọkàn tó o bá di tàwíìdì sọ́kàn tó o di tàwíìdì mímú Allah lọ́kàn ṣoṣo tó o gbé sórí ọ̀fẹ́ òun náà rí i pé ó ní àlàáfíà ó ní àlàáfíà tó bá ti di àìgbàgbọ́ sórí ẹ̀mí ìwọ náà rí pé ò ní gbádùn ò ní gbádùn tó bá di ọkàn fífúyẹ́ ìlàmójúkúrò ìgbé ọ̀rọ̀ fúyẹ́ tó bá bá nìyẹn lọ́kàn ò ní máa banú jẹ́ gbogbo ìgbà. àmọ́ tó bá ti ń di ọ̀rọ̀ ọlọ́rọ̀ tó ń kó sẹ́mi ọmọ bára rẹ lẹ́ni tí ó máa banú jẹ́ wọ́n sì ní ọbí wọ́n máa bí ọ lẹ́rìí pé kí ní bọ̀ ọ̀nú jẹ́ òun ní ṣàlàyé torí pé ohun tó dì sẹ́mì ọ̀rọ̀ ọlọ́rọ̀ tó dì sẹ́mì òun ìbànújẹ́ bọ̀ ọ́. bọ́ ọba lọ sí ilé ìwòsàn tó dáa jù ò lè gbádùn àsìgbà tó o tó kó ọ̀rọ̀ ọlọ́rọ̀ tó kó sẹ́mìí tó kó kúrò ẹ fa ẹ̀jẹ̀ rúru bẹ́ẹ̀ dà òní kó kó ìbànújẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni yóò mọ̀ sí ọ o tẹ́lẹ̀ mi bá lóun òru oorun sùn wọ́n sọ fún pé kí ló kó sọ́kàn kí ní fọkàn rò kí ló kó sọ́kàn kí ní fi ọkàn rò. o lè lo oògùn oorun dọ̀túnla mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tọ́ba ti tijú báyìí ọ̀tún lajú pẹ́ òní torí pé ntó kó sẹ́mi ò kúrò ń bẹ́ẹ̀ ohun tó kó sẹ́mi kò kúrò lórí ọkàn rẹ. ẹ̀rí pé bí yẹn bá fẹ́ ṣe ìrìn àjò láàárọ̀ ọjọ́ kejì tó bá lè kó ìrìn àjò yẹn sẹ́yìn lálẹ́ kò ní rú oorun sùn bọ̀rọ̀. bọ́ ọ bá sì sùn ó tètè jí torí kó ti wà lórí ọkàn rẹ ó ti wà lórí ẹ̀mí rẹ. àfáà lọ yẹ ọkàn rẹ wò lọ́rọ̀ yìí jẹ ọkàn rẹ lọ yẹ wò. ẹlẹ́à ìyàwó àkọ́kọ́ ìyàwó kejì ìyàwó kẹta ìyàwó kẹrin. lọ́ọ̀rẹ́ yẹ ọkàn rẹ wò lọ́ọ̀ yẹ ọkàn rẹ wò obìnrin míì tí ìyà ò jẹ nílé ọkọ ọkọ yóò sì máa bá ń lé yóò sì máa bá nù kí ló ṣẹlẹ̀ kò sí nǹkan kan ṣàlàyé kò sí nǹkan kan ó ti kú ẹrù ó ti lóòdù ọkàn ó ti kó granite ó ti kó granite sórí ọkàn. ohun tó yára pa ẹ̀dá láyé tó tó kó o kó ìkòkùkò sí inú ọkàn rẹ kò fẹ́ sí mọ́ ohun tó yára pa ẹ̀dá láyé tí wọ́n kàn sọ pé ikú la gbọ́ àgbá rẹ̀ ó ní nǹkan tó kó sórí ọkàn rẹ̀ tí wọ́n bá sọ pé nìkan ó ronú ó pokùnso kí ló bí ohun tó kó sí orí ọkàn ni ayé kankan ò sẹ́ni tó pokùnso ọkàn rẹ̀ ló kún fún ẹrùkẹ́rù. Ẹrù tó o bá ti di ẹrùkẹ́rù sínú ọkàn rẹ àwọn tó mọ ọmọ ìwà fún kálukú mọ́mẹ́tò. tọ́ ọ bá fẹ́ lálàáfíà tọ́ ọ fẹ́ gbádùn lọ yẹ ọkàn rẹ wò ohun tó yẹ kó wà lórí ọkàn rẹ tawhid mímú Allah lọ́kan ṣoṣo al-iman ìgbàgbọ́ òdodo bákan náà àmójúkúrò ó yẹ kó wà lórí ọkàn rẹ. àmójúkúrò ó kó wà ní orí ọkàn rẹ bọ ọ bá ṣe lámójúkúrò tó fáwọn èèyàn bẹ́ẹ̀ ni wọ́n náà ó ṣe lálàáfíà tó nínú bọ́dì rẹ̀. Allah jẹ́ kó gbọ́ o. ó yẹ káàdì sì ní ìtọ́sí ọ̀rọ̀ o torí bóyá mi ò sẹ́ẹ̀sì àdìsí kó ní ìtọ́sí ọ̀rọ̀ ó yẹ kó ní ìtọ́sí ọ̀rọ̀ high court note. ṣebí tọwọ́ yín ní ìtọ́sí ọ̀rọ̀ àbí kò ní. agasi pé inú bóyá mi sọ ìlú kọ́kọ́ rí ibẹ̀ ni mo ṣe ìtọ́sí ọ̀rọ̀ sínú torí pé rújúrújú báńdà ibi ṣe sọ yìí àwọn àfáà ṣe àlàyé rẹ̀ kó má lọ sílò sí nǹkan míì ohun tí ó jẹ́ tọ̀ Allah subhanahu wa ta'ala ó sọ ànábì náà sọ ohun tó jẹ́ ìwọ̀ ànábì sọ ọlọ́run sọ àwọn nǹkan kan wá ń bẹ. tí olúwa ẹlẹ́dàá ò sọ nípa rẹ̀ tí ànẹ́bì náà sọ nípa rẹ̀ kéèsì kan nù lọ́tọ̀ kéèsì kan nìyẹn lọ́tọ̀ tó ga sí wípé ọlọ́run ò sọ ànẹ́bì ò sọ tí àwọn kan yẹn sì ń bẹ tí nǹkan yẹn ń bẹ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ntáàjẹ ni ó ní ṣe pẹ̀lú nǹkan tá a jẹ ó ní ṣe pẹ̀lú nǹkan tá a máa lò tába ti ń dákọ àlálì tá à ń dákọ haram ẹ́n a kì í sábà dákọ rẹ̀ tá a bá ń sọ̀rọ̀ nípa irun kíkí tàbí tá ń sọ̀rọ̀ nípa ààwẹ̀ tàbí tá ń sọ̀rọ̀ nípa tìlàwátìlù kùránì tàbí àdìkìrì àìsábà. náà tí àwọn àfáà bá ti ń sọ pé kinní kan halal kinní kan haram ó sábà máa ń ní ṣe pẹ̀lú ohun tá à ń jẹ ohun tá à ń mu ohun tá à ń lò. ló fi gásí pé àáfàá wa yìí àdìsí àkọ́kọ́ tó kọ́kọ́ mú wá lábẹ́ orí ọ̀rọ̀ tó pè ní àwọn oúnjẹ làdíìsì fi jẹ́ nọ́mbà one tí àwọn àfa tá máa fẹ́ sọ̀rọ̀ nípa ìjọsìn tí wọ́n fẹ́ kọtíà tó ní ṣe pẹ̀lú ìjọsìn àdíìsì tí wọ́n sábà máa ń mú wá tí máa ń jẹ́ nọ́mbà ó sábà máa ń jẹ́ àdíìsì ìnámálẹ̀ àmàlù òní ẹ máa fi ṣe nàmbà wán torí pé tá a bá ti ń sọ̀rọ̀ nípa ìjọsìn ìyẹn ní í ṣe pẹ̀lú àlèkíláàsì torí tó o bá mọ níbo làdísì kan fíìtì jùlọ ìwọ náà kàn di ara àwọn tí ọmọ sọ pé tọba ti fi síbi jẹun o ti di kèfèrí ni tọba ti mọ ibi tí àdísì kan fíìtì jùlọ. ìwọ náà kàn di jàmá fi síbi jà kó di kèfèrí sọ̀rọ̀ kọ̀ọ̀kan ti ní ibùsọ̀ tiẹ̀ tí ó á sọ̀ka tọ́ọ̀bá ti wá sọ̀ka ibùsọ̀ rẹ̀ ọkàn máa di ẹni tí ó máa sọ wúruwúru ni. so ọ̀rọ̀ halali àti haramu ó ní í ṣe pẹ̀lú nǹkan jíjẹ nǹkan mímu nǹkan wíwọ̀ nǹkan lílò. ó sì gbọ́dọ̀ yé mùsùlùmí wípé kì í ṣe gbogbo ẹ̀dá ọlọ́run tọ́lọ́ ń dá sáyé tó jẹ mọ́ jíjẹ tá a lè tó jẹ mọ́ nǹkan jíjẹ yálà a lè jẹ àbá a lè jẹ tàbí nǹkan mímu tàbí nǹkan lílò kì í ṣe gbogbo ẹ̀ ni kùránì ti sọ kì í ṣe gbogbo ẹ̀ tàdísì ti sọ. so a lè wá pín gbogbo àwọn nǹkan wọ̀nyí a lè pín sí kátígórì mẹ́ta kátígórì mélòó kátígórì mẹ́ta kátígórì one ó ní alimansuusu àléyìí. alimansusu alehi min alihalali waliharam. àwọn nǹkan tí ọ̀rọ̀ wáyé lórí ẹ̀ tó jẹ́ halali àti tó jẹ́ haramu ní ó máa jẹ́ category one. àwọn nǹkan tí ọ̀rọ̀ wáyé lórí ẹ̀ tó ga sí pé bí àpẹẹrẹ ní ìsìn ọ̀rọ̀ wáyé lórí àríbà owó èlé ọ̀rọ̀ wáyé lórí ẹ̀ ọ̀rọ̀ wáyé lórí ẹran òkú gbèsè ọ̀rọ̀ wáyé lórí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹran ọ̀rọ̀ wáyé lórí ẹran tí wọ́n pa sídìí òòṣà ọ̀rọ̀ wáyé lórí ọtí àbí àwọn nǹkan tọrọ wáyé lórí ẹ̀ yẹn yálà ó jẹ́ halal yálà ó jẹ́ haram ká fi wọ́n sí kátígórì one àwọn láàmú pè ní alimọ̀nsúsù àléyìí alimọ̀nsúsù àléyìí tàbí alimọ̀nsúsọ́tù àléyìí ha tàbá mu wá ní plural. àlèmọ̀sú sọ́tù àléhà àwọn nǹkan tí nọ́ọ̀sù wáyé lórí ẹ̀ gangan yálà nǹkan yẹn jẹ́ halali ni tàbí nkan yẹn jẹ́ haramu ni asari nọ́ọ̀sù fún un. ìyẹn ò gbọ́dọ̀ dàrú mọ́ ọ lọ́wọ́ ìyẹn ò gbọ́dọ̀ dàrú mọ́ ọ lọwọ tí nọ́ọ̀sù bá ti wá lórí ọ̀rọ̀ lórí iṣu kan pé àlàálì gbà pé àlàálì tó bá pè ní haramu gbà pé haramu ni period. nǹkan sì jẹ́ halal nínú Islam sábà ní nǹkan kan jẹ́ halal ìtumọ̀ ẹ̀kọ́ ni pé dandan ìtumọ̀ pé nǹkan jẹ́ halal kọ́ ni dandan ìtumọ̀ ẹ̀ ni pé gbàgbé àlàálì ni tó o bá ní ẹ̀ o lò ìtumọ̀ ẹ̀ nu. nǹkan jẹ́ àlàálì ìtumọ̀ ẹ̀kọ́ ni pé dandan ìtumọ̀ rẹ̀ ni pé ní àdì ọkàn pé àlàálì ni tó o bá wá ní ìdí ẹ̀ kó o ṣe kí ni kó o lò ìtumọ̀ ẹ̀ nu. ìtumọ̀ pé nǹkan jẹ́ haramu ìtumọ̀ ẹ̀ ni pé ní àdì ọkàn pé àràmù ni kò sì jìnnà sí tọba ń gbọ́ halal haram oríkì ẹnu sẹ̀ríà nìyẹn tọ́mà pè nǹkan ní halali ìtumọ̀ ẹ̀ kìí ṣe kó gẹ́ dandan bí kò ṣe pé ẹ́ nǹkan ẹ̀tọ́ ni gbà pé nǹkan ẹ̀tọ́ ni tọba wá nídìí ẹ̀ kò ṣe kí ni kò lò ó ok ní ìsìn kéèyàn fẹ́yàwó mẹ́rin halali ni mo sọ fún ọ pé tá a bá ti sọ nípa halali àti àrọ́ọ̀mù ó ní í ṣe pẹ̀lú nǹkan lílò nǹkan jíjẹ nǹkan mímu yóò ti yé tá a bá ń sọ̀rọ̀ halali àti àrọ́ọ̀mù ààrẹ tí kò sọ̀rọ̀ ọ̀run ààrẹ tí kò sékìní kò sọ̀rọ̀ irun. tó fẹ́ sọ̀rọ̀ ọ̀run á máa sọ̀rọ̀ nípa ọ̀ranyàn pé nǹkan kan jẹ́ ọ̀ranyàn nǹkan kan jẹ́ súnà nǹkan kan jẹ́ màkìrú ohun tá a máa sọ́ bẹ̀ nù. bọ̀ tọ́rọ̀ bá ti kan yí pé lo nǹkan ká mu nǹkan ká jẹ nǹkan ká wọ nǹkan nígbà náà láwọn máa gbọ́ tá a máa dákọ̀ halali tàbí haramu. now ká méjì ká fẹ́ halali kí ni ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé gbàgbé ẹ̀tọ́ ni tó ọba tọrọ ẹ bá wá jẹ mọ́ fẹ̀ ó ti yọ bá ní àlàálì ìdájọ́ káfẹ́yàwó mẹ́rin tọrọ ẹ bá wá jẹ mọ́ fẹ̀ tọ kàtígórì one òní tí ó jẹ́ àlìmọ̀nsú sọ́tù àléhà mínàlì halali wàlìhàrọ̀ kàtìgòrì two òun ọmọ jẹ́ gọ́ìrù lìmọ̀nsú sọ́tì àléyà gọ́ìrù àlìmọ̀nsú sọ́tì àléyà mídàlẹ̀ halali wàlẹ̀ haram opposite one òní two. gẹ́rù lìmọ̀nsú sọ́tì àléyà àwọn nǹkan tí kò sí ááyà lórí ẹ̀ àwọn nǹkan tí kò sí àdíìsì lórí ẹ̀ ìgbín ní ìsìn ìgbín so ti rí àyà tó sọ̀rọ̀ ìgbín rí so ti rí àdíìsì tó sọ̀rọ̀ ìgbín rí ẹ ẹ mọ̀nìmọ̀nì wọ́n pè kí ní mọ̀nìmọ̀nì sọ orí àyà tó sọ̀rọ̀ mọ̀nímọ̀ní rí àbọ̀ òtí gbàdísì rẹ̀ rí. àìmọye nǹkan bẹ́ẹ̀ ló lọ sún abada kódà gẹ́rù lìmọ̀nsú sọ́tì àléhà àkàrú mínà lìmọ̀nsú sọ́tì àléhà. àwọn nǹkan tí kò sí násù lórí ẹ̀ nínú kùránì tí ò sí násù lórí ẹ̀ nínú àdìsí ọ̀pọ̀ ju eléyìí tí násù wáyé lórí ẹ̀ lọ. asọ gị nị n'ife ga-eru ma su su ala ihire na su kaka walori asọ gị nị na su ụwa lori ire abi asọ lezi na su ụwa lori ire o ni awọn asọ si na su waye ni ori rẹ ankara nisi na su ụwa ye lori ire tọfi asọ pe aya ankara re abi adis ankara re mo rò pé o ti ń gbọ́ mi yé bá nìsín àwọn nǹkan tí násù ọ̀wá lórí rẹ̀ wọ́n pọ̀ ju eléyìí tí násù wáyé lórí ẹ̀ lọ àwọn ní kátígórì two báwo láti wá yanjú àwọn nǹkan tí násù ọ̀wáyé lórí ẹ̀ báwo láti yanjú àwọn nǹkan tí násù ọ̀ṣẹ́ kí ni tí násò wáyé lórí ẹ̀ gbogbo ẹ̀yin obìnrin tẹ̀ ń wọlé o wọlé kọ́ ọmọ tẹ́tí gbọ́n tí mò ń sọ ni o tí n bá tí n bá ká ọ pé òun rojọ́ àbò ń tẹ fóònù ọ̀ọ́kà àbùkù bí kan ṣe ń wọlé bọ̀ sẹ́ẹ̀tì náà ní ń tẹ̀ bọ̀ sẹ́ẹ̀tì náà ní ń tẹ̀ bọ̀ ó tún débi tí ó jókòó sí ó tún tẹ sẹ́ẹ̀tì lọ ó ti bá mi pé mò ń sọ̀rọ̀ lọ́wọ́. yé wá ṣẹ́ẹ̀kì yín bẹ́ẹ̀ kí n ọkọ ọmọ sẹ́sẹ́ẹ̀tì ó mú sẹ́ẹ̀tì o ní òní nù. ẹ bọ̀rọ̀ a máa ṣe àlàyé fún yín ní ìsọ pé kò lè yanjú nínú ẹ̀sìn ìwọ sì máa ṣe nǹkan lásìkò bẹ́ẹ̀ ni kó n tá sọ yẹn ọ̀kan ọ́ àtẹ̀wọ́ àtẹ̀yìnbọ̀ ọ́ padà wá mẹ́sẹ̀gì mi pé ẹ dákun ẹ ìgbín tá a lè lẹ́yìn tí mo ti lo bí wákàtí mẹ́ta wákàtí mẹ́rin fún ọ. ìbéèrè rẹ ọkà máa sùn sínú sẹ́ẹ̀tì mi lọ àlámọ̀rí wo ló pọ̀ jù nínú àlàálì àti àrọ́ọ̀mù eléyìí tọ́lọ́run àtúnjíṣẹ́ ẹ̀ sọ àti eléyìí tí ọlọ́run àtúnjíṣẹ́ rẹ̀ ò sọ èwo ló pọ̀ jù nínú méjèèjì mo bí yín léèrè ni o ẹ́ eléyìí tí ọlọ́run ọba àtúnjíṣẹ́ rẹ̀ ò sọ lórí ẹ̀ ló pọ̀ jù. ìwọ̀nba díẹ̀ lọ́lọ́run sọ̀rọ̀ rẹ̀. torí tọ́lọ̀ ń bá fẹ́ sọ̀rọ̀ ọ̀wọ́ ntáàmà jẹ táàmà mu nìkan gbogbo àyà Kùránì ò lè torí oúnjẹ pọ̀ láyé ewé pọ̀ ewé nìkan tọ́lọ́ ń bá fẹ́ sọ̀rọ̀ ewé nìkan ọ̀rọ̀ ewé nìkan a máa kà báyìí a sì ní kà tó bá fẹ́ sọ̀rọ̀ nípa ewé nìkan ewé nìkan. so therefore àwọn nǹkan tó jẹ́ nǹkan halali àti àwọn nǹkan tó jẹ́ nǹkan haramu tí Allah subhanahu wa ta'ala sọ̀rọ̀ nípa rẹ̀ ó kéré sí eléyìí tí ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ ò sọ fún wa. eléyìí ọba àtòjíṣẹ́ rẹ̀ sọ fún wa àtìmọ̀ yẹn èyí tó bá pè ní halali halali. halali. èyí tó bá pè ní haramu haramu ni fine ìyẹn ti yanjú ó wá kù category two àbí category two ó ní àwọn ilé ìtọ́lọ̀ wọn bá àtúnjíṣẹ́ rí o sọ wọ́n sì ń bẹ lórílẹ̀ wọ́n ń bẹ káàkiri àgbáńlá ayé sáàtì torí kọ́lọ̀ wọn bọ̀ sọ̀rọ̀ rẹ̀ ànábì ò sọ̀rọ̀ rẹ̀ láwa sọ gbogbo ẹ̀ di halali ni. tàbí láwa sọ gbogbo ẹ̀ di haram. torí pé ọ̀kan ní méjèèjì ni ó gà sí àwọn tọ́lọ̀wọ̀n bá Allah subhanahu wa ta'ala àti òjíṣẹ́ rẹ̀ tí wọn ò sọ ìdájọ́ rẹ̀ fún wa bóyá halali tàbí àrọ́ọ̀mù ni ìsáyédà kéèyàn ó wò níwò pé lọ́dọ̀ tèmi o halali ní gbogbo ẹ̀ tàbí lọ́dọ̀ tèmi o haramu ní gbogbo ẹ̀ ìwọ tó o bá ṣe bẹ́ẹ̀ aláìmọ̀kan ni ọ. ìwọ tó o bá ti torí ikọ ọmọ bá wọlé tó o wá ní gbogbo nǹkan tó lọ́wọ́ bá àtúntí iṣẹ́ o sọ tó jẹ jíjẹ mímu lílo tó o sọ di kí wá lọ́nà àbáyọ táwọn àfáà gbé kalẹ̀. kí ni ọ̀nà àbáyọ táwọn onímẹ̀sìn gbé kalẹ̀. ọ̀nà àbáyọ táwọn onímẹ̀sìn kíkalẹ̀ ní wípé àlẹ́ àṣìlù fi kúlì ṣe ń anahu haram ìpìlẹ̀ anahu halal ìpìlẹ̀ níbi gbogbo nǹkan pátápátá sọ́lọ́run ọba dá fún wa àlẹ́ àṣìlù fi kúlì ṣe ń anahu halal ìpìlẹ̀ níbi gbogbo nǹkan tọ́lọ́ bá dá fún wa ni pé halali ni títí táàbìrì ń tọ́sọ di haram that is point number one táwọn afa lò láti lè yanjú àwọn nǹkan tí aláwo sọ tí ànẹ́bí ò sọ̀rọ̀ rẹ̀ ìpìlẹ̀ níbi gbogbo ntọ́lọ́wọ́ bá dá ni pé kí ni o àlàálì títí tá a fi rí ọ̀rọ̀ látọ̀dọ̀ ọlọ́run tàbí òjíṣẹ́ rẹ̀ tó sọ nǹkan náà di kí ni haram kí wàá lè rí wọn wọn ní ṣe bí ọtí nípìlẹ̀ àlàálì létà di kí ni o ó sọ di haram ẹlẹ́dẹ̀ nípìlẹ̀ àlàálì ni létà tọ́lọ́run sọ di kí ni haram ọ̀pọ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tọ́lọ́run pé ní yẹn nípìlẹ̀ àwọn èèyàn ń ni. títí dìgbà tí má jẹ́ mọ́ kó tó di wá bá so yọ báwọn. díàpọ̀ gbogbo nǹkan tó lọ́wọ́ bọ̀ ò dáàkọ yẹn tó ń wò yẹn pátápátá tánàbí ò dáàkọ wọn yẹn ipò wo ló wà lọ́dọ̀ mùsùlùmí ipò halal ipò halal ohun tó rí ó jẹ́. sọ wulẹ̀ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ìtumọ̀ halali náà ni pé dàpé ẹ̀tọ́ ni nǹkan tó o bá wá ní ìdí ẹ̀ kó o lò kó o jẹ kó o mú. ọ̀rọ̀ kejì lọ́dọ̀ àwọn àfáà wa lórí gbogbo nǹkan tọ́lọ́ọ̀bọ̀ ò dákọ tá a sọ pé ìpìlẹ̀ lórí ẹ̀ ni pé halali ni ìfà wọ́n tún mú wọn. ẹ̀rí wá ní kùránì pé wákọ̀lákọ̀lá fún mọ́fìlì árídì jẹ̀mí á wákọ̀lákọ̀lá fún mọ́fìlì árídì jẹ̀mí á. wọ́n ní ọlọ́run sọ pé gbogbo tí ń bẹ lórí ilé ayé pátá mo dá fún yín ni mo dá gbogbo ẹ̀ fún yín ẹ máa lò ẹ máa jẹ ètò bá ṣe jẹ ń bẹ ẹ jẹ ètò ẹ bá máa mú ń bẹ kẹ ẹ mú ètò máa mọ lò ń bẹ kẹ ẹ lò ó. okay gbogbo nǹkan nípìnlẹ̀ halali ni títí tí ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ kí wọ́n fi sọ pé kíní yìí ó haramu ni so ti rí pé àti rí ọ̀nà àbáyọ́bà àti rí ọ̀nà àbáyọ́bà báyìí nìsín pé díẹ̀ nínú nǹkan lọ́lọ́run ọba kà ló dáa kọ pé halali ni. díẹ̀ nínú nǹkan ló kà pé ó jẹ́ kí ni àrọ́ọ̀mù ẹgbàágbèje nǹkan ń bẹ tó ò lè rí náà fún kó lè yọ dáadáa gaari ọlọ́run ò dákọ̀ gaari ànábì ò dákọ̀ gaari ọlọ́run ò ṣe kí ni dákọ̀ gaari tó o fi mu gaari. àbánábì ìdákọ gàrí tó fi mu gàrí ẹ sọkú dalẹ tó ń jẹ sọlọ ń dákọ rẹ sọlọbì ìdákọ rẹ aṣọ òfì táwọn gbọ sọlọ ń dákọ rẹ sọlọbì ìdákọ rẹ ìpìlẹ̀ níbi gbogbo nǹkan ní pé kí ni àlàálì títí tá a fi rí ọ̀rọ̀ látọ̀dọ̀ ọlọ́run tàbí látọ̀dọ̀ òjíṣẹ́ rẹ̀ àwọn méjèèjì náà ni wọ́n lè ṣe nǹkan ní haram. tí a bá ti wá rí ọ̀rọ̀ lórí nǹkan yẹn in particular tó pè ní haram àgàtì pé yóò wà lórí ìpìlẹ̀ nu a wà lórí ni ìpìlẹ̀. ọ̀nà kejì tí ó fi kúò nípìlẹ̀ tí ó fi kúò lórí ìpìlẹ̀. òun ni wípé nǹkan máa di haram ní ọ̀nà méjì nǹkan ó máa di haram ní ọ̀nà mélòó ní ọ̀nà méjì ọ̀nà àkọ́kọ́ pàápàá nǹkan pàápàá nǹkan gangan a máa di haram pàápàá nǹkan a máa di kí haram ìkejì. ìròyìn ara nǹkan a máa sọ nǹkan di haram ìròyìn ara nǹkan a máa sọ nǹkan di kíni haram. therefore ọ̀rọ̀ tá à ń retí lórí rẹ̀ yẹn oríṣi méjì ni kì kan tí a kìíní tí a bá rí ìkíní á ṣe kíni á tún wo ìkejì mọ́ lára kọ́kàn wa tó lè balẹ̀ pé kíní yìí o halali ni. ìkejì tàkọ́kọ́ ni mo ti sọ wípé sọ́mọ ń pe gààrí tó pè ní haram kò pé bẹ́ẹ̀ sọkúdalẹ́ tó pè ní haram kò pé bẹ́ẹ̀ ọwọ́ kù kejì. ìkejì ni ìròyìn tí ń bẹ lára nǹkan yẹn nínú sẹ̀ríà ọlọ́run nǹkan máa ń di èèwọ̀ nípasẹ̀ ìròyìn rẹ̀ bí ọkùnrin ǹdẹ́dúró bí ọkùnrin ǹdẹ́dúró méje dèdè dúró bẹ́ẹ̀ ṣe gbẹ́ ìkọ̀ yé nu látara àwọn tó ń sùn ẹ bá mọ̀ fún bá fẹ́ wá kẹ́kọ̀ọ́ yóò plan fún ẹ̀kọ́ yẹn ni tí nǹkan tí bá máa dìyàn lọ́wọ́ tí ò ní jẹ́ kó dìyàn lọ́wọ́. kí ni ìpìlẹ̀ lórí gbogbo tọ́lọ̀ wọn bá dá. ẹ ṣe rí báwo kí ni ìpìlẹ̀ lórí gbogbo nǹkan tọ́lọ́mọ bá dá bóò ni ó sì wá di haram. èyí ò tiẹ̀ mọ̀ kankan ilé máa bọ̀. èmi gan ti fẹ́ pọ̀ mo máa ń plan pé kí mọ́tò gbé ni màá plan pé kí mọ́tò gbé ni. tó bá yẹ kí n sun oorun wákàtí kan lẹ́yìn àsùbá ká bẹ̀rẹ̀ tàlímù irú òní ní ìsìn mo mo plan kí n sun oorun bíi fifty minutes kí n má ba à lè tó gbé torí tí n bá ti ń tó gbé tí n bá ń bá yín sọ̀rọ̀ ìsọkúsọ ní ìmọ̀ sọ. tíwọ́ tí mò ń bá sọ náà bá ti ń tó gbé ìgbọ́kúgbọ̀ ló mọ̀ ọ́ gbọ́. nínú àdáàbù ni mùtàálímù nínú ẹ̀kọ́ tí ń bẹ fún akẹ́kọ̀ọ́ ni pé gbogbo ń tó bá lè di lọ́wọ́ lọ́wọ́ àsìkò tí ó fi kẹ́kọ̀ọ́ yẹ kó ṣe kí ni kó bìlà fún bí ò bá bìlà fún ẹ̀kọ́ yẹn ò ní yé ẹ̀kọ́ yẹn ò ní yé bẹ́ẹ̀ ṣe dúró nù o ìwọ tí ń bá ti dáhùn kó tó ń tògbé báyìí bó sì nàró tí fi parí lẹ́kṣọ̀ tọba le sunuri na ìnàrò sunuri na ìnàrò mo ya fi ìyẹn tọba sùn lórí ìnàrò. à ń yanjú ọ̀rọ̀ halal àti haramu ọjọ́ wo ni mo ti sọ̀rọ̀ halal àti haramu mo tún sọ lori o tún tó ọ mi pé ẹ dákun kí ní kan báyìí sí halal kí mo ní ìpìlẹ̀ nínú gbogbo tọ́lọ́wọ́n bá dá ní kíni halal títí tí ọ̀rọ̀ ò fi wá lórí ẹ̀ tí ó fi sọ pé haram ni. tọ́ ọ̀rọ̀ tá a wá ń retí pé yóò wà lórí ẹ̀ yẹn ọ̀nà méjì ni máa ń gbà wá kò sí kẹtẹ ọ̀nà méjì ni ọ̀rọ̀ tá a sọ pé yóò wà lórí nǹkan kankan. tí ó sọ di kíni àrọ́ọ̀mù ọ̀nà méjì ni máa ń gbà wá. ọ̀nà àkọ́kọ́ ó ní kí ọ̀rọ̀ wá tààrà lórí kan náà kó wá tààrà lórí ẹ̀ kó ga sí pé nǹkan yẹn gangan ó kọ rẹ̀ gangan ni ó bà wá. ọlọ́ni iná malẹ́ hamuru wàlímáísìr wàlí ansọ́ọ̀b wàlí azilamu rígísùn min amali ṣèitọ́ọ̀n ọlọ́run dákọ̀ àwọn nǹkan yẹn ni a sì mọ orúkọ nǹkan tó dá àmọ́ nǹkan tó rì fáà sí àbí kanáàsì ò ní ìdásí amáyí wò má ọ̀nà kejì òun ni kọ́lọ́ mọ̀ dákọ̀ rẹ̀ àmọ́ kí ó sọ ìròyìn ara rẹ̀. kó sọ ìròyìn ara rẹ̀ nísìnyí ọlọ́wọ́ ò dákọ ìgbín ànábì ò dákọ ìgbín àmọ́ ròyìn ó mú ìròyìn tí máa sọ ẹran di haramu ọ̀kan nínú ẹ̀ ní kó kú fúnra rẹ̀ ọwọ́ rí pé ó ti kú fúnra rẹ̀ ó ní ìdíkò sẹ́ mọ́ béèrè mọ́ pé ṣé o lè eléyìí ìgbín ìyẹn ò jẹ òun nù. ààrin náà sùn pé jẹ́ halal àmọ́ wá bá ìgbín yẹn pẹ̀lú ìròyìn tí máa sọ nǹkan di haram àjẹ́ pé ìgbín yẹn pàtíkùlà ò ní jẹ́ àpẹẹrẹ kan nù àpẹẹrẹ nì tó alukurani sọ̀rọ̀ ajá ó sọ̀rọ̀ ajá pé a lè fi ajá ànẹ́bì sọ̀rọ̀ ajá pé a lè fi ajá jọdẹ ok ajá sì lè tábà sì lè fi ajá jọdẹ ó túmọ̀ sí pé ajá yóò fi eyín ẹnu ẹ̀ tàbí èékánná ọwọ́ rẹ̀ yóò fi mú ẹran pa fún wa láti jẹ́ tiwa ok ajá gangan fúnra rẹ̀. kí ni ẹ̀sìn sọ lórí ẹ̀ kò sí násù kan nu kùrọ̀ánì tọ́lọ́lé ẹ̀gbọ́dọ̀ jájá kò sí násù kan nu àdíìsì tó ní ẹ̀gbọ́dọ̀ jájá ajá sí pé ní ti ajá in pàtíkùlà kò sí násù lórí ẹ̀ pé àgbọ́dọ̀ jẹ́ àbí tọ́ ọlọ́run ọ̀dà kọ pé ajá ẹ̀gbọ́dọ̀ jẹ́ ànábì náà sọ pé ajá ẹ̀gbọ́dọ̀ jẹ́ ìròyìn tí máa ń sọ nǹkan di haram nọ́ọ̀sì wa wá nọ́ọ̀sì wa sọ pé èyíkéyìí ẹranko tó bá ti ní eyín tí máa fi dọdẹ ẹ èyíkéyìí ẹranko tó bá ti ní eyín tí máa fi dọdẹ èyíkéyìí ẹyẹ tó bá ti ní èékánná tí máa fi dọdẹ haram àwa rí i pé àjà wà nínú ẹranko tó ní eyín tí máa fi dọdẹ in fact a máa ń lò fún ọdẹ dídẹ definitely haramu lága jíjẹ nù. o ò gẹ́ẹ̀tì ẹ̀ tó o bá ti gẹ́ẹ̀tì ẹ̀ ó di jamiu nìyẹn o ó di jamiu adégúnwà nìyẹn o láàrin ìṣẹ́jú kan ìyẹn ó di jamiu adégúnwà o. àìlẹ́kọ̀ọ́ jamiu òun retí kọ́nà òun dákọ̀ pé ajá àrọ́ọ̀mù ni òun retí kọ́nà ibi dákọ̀ pé ajá àrọ́ọ̀mù ni kò rí kọ̀ wá mọ̀ wípé àìlẹ́kọ̀ọ́ òun ni pé ọ̀nà méjì ni nǹkan máa ń gbà di haram ọ̀nà àkọ́kọ́ ni kí wọ́n dákọ̀ nǹkan yẹn ọ̀nà kejì ni kí wọ́n dákọ̀ ìròyìn tí ó wà lára nǹkan tí ó fi di haram ọ̀gbọ́rọ̀ mi yé ọ̀dà ó tún lè yọ dáadáa the word ọtí the word ọtí ìròyìn ni lára nǹkan ìròyìn ni lára nǹkan àwọn àfáà ní kò sí nǹkan kankan báyìí tí ń jẹ ọtí kò sí nǹkan báyìí tí ń jẹ ni o tí ń jẹ ọtí ìròyìn ni ó sì rí pé yóò bá tí wọ́n fẹ́ dákọ̀ ọtí òyìnbó ọtí náà wọ́n pè tí wọ́n fẹ́ dákọ̀ ọtí ìbílẹ̀ ọtí náà ni wọ́n pè tó sì gbà sí pé ọtí òyìnbó olóko tiẹ̀ tí wọ́n pè ọtí yorùbá náà ní kíni olóko tiẹ̀ tí wọ́n pè adásí pé the word ọtí ìròyìn mi lára nǹkan mímu kìí sóókọ fún gàgàgà ìròyìn ní ìròyìn ní nǹkan yẹn lára nǹkan mímu ara ń tá a bá ti wá bá ọtí. ọlọ́run sì dákọ ọtí ìròyìn ló dákọ iná mọ́lẹ́ kámúrù kò sí ti ń kankan ju ìròyìn lọ tí máa bẹ lára nǹkan mímu tó ká sí pé ọba ti mú ọmọ kàmárà làákàyè rẹ yóò pa làákàyè rẹ ní bí bẹ́ẹ̀ kọ́ àbá sọ fọ́nà pé nílẹ̀ yorùbá pé tó ẹmu ò sínú tó ṣe léèwọ̀ torí lọ́jọ́ náà lọ́hùn tọ́lá ayà sọ̀kalẹ̀ kò sí gbogbo ńbẹ kò sì sí ẹmu so ìròyìn ló sọ nǹkan mímu tí ń pa ní bí èèwọ̀ kìí so okò ẹ̀ lọ́lọ́ńdá tọ́lọ́ mọ̀ pé ó kọ tí wọ́n fún ọ ti pọ̀ dọ́bù tìrì ó wà ń bẹ̀ bíà ó wà ń bẹ̀ táàtù ó wà ń bẹ̀ gúdà ó wà ń Eh, ẹmu ọ wà nbẹ eh, kankana ọ wà nbẹ ògógóró ọ wà nbẹ kẹlẹbi ọ wà nbẹ sọtí ń gẹ̀tẹ̀ bá nìsí pé tí nǹkan bá fẹ́ jẹ́ haram sẹ́dà kọ́ ló ń dá kọ̀ọ̀kan yẹn tààrà ó dá kọ kìzìrì ó kọ kìzìr ẹlẹ́dẹ̀ ni kìsì ròyìn o tún lè bá ẹlẹ́dẹ̀ lára ẹranko míì ẹranko kan ní jẹ́ bẹ́ẹ̀ pàtìkùlà òtíkẹ́tì tí mo sọ nísìn mo ti mẹ́rin wá fún ọ nísìn o ẹ̀rí pé tọ́lọ́ bá fẹ́ tẹ̀ kan ní èèwọ̀ tí o kọ̀ọ̀kan yẹn ní pàtó o lè dákọ̀ ẹ̀ ó lè má dákọ rẹ kó dákọ ìròyìn rẹ mo wá fi ọtí àti ẹlẹ́dẹ̀ mo fi ṣe àpèjúwe fún ọ. o ò lè rí wúrẹ́ kó pè o lè rí ẹyà àgùntàn kò pèlè o lè rí màálù kò pèlè ẹlẹ́dẹ̀ wà ló tá a mọ̀ pé this is ẹlẹ́dẹ̀. ṣùgbọ́n ọtí kò sí kìnnìkan tí ń bí kò ṣe ìròyìn ní jẹ́ so adásí pé anywhere ohun mímu kan tẹ́ ẹ mu tán tó ń ta yín gọ̀ọ́gọ̀ láàmú pè ní kámúrú. so ajá láti ẹnu ànábì dàírẹ́tì bí wọ́n ti sọ pé láti ẹnu rẹ dàírẹ́tì ẹ máa di ajá láti ẹnu ànábì dàírẹ́tì ó ti wá wípé kúlù zí mẹ́sìlá bín wàkúlù zí náà bín wàkúlùdí nábìn gbogbo ẹran tó bá ti ní ọ̀gẹ̀ eyín wàkúlùdí mẹ́kìlàdín gbogbo ẹyẹ tó bá ti ní èékánná tí mo fi dọdẹ àrọ́ọ̀mùn èèwọ̀ ni. kìnìún kìnìún aráàmù nàbí kìí sàràmù ọlọ́wọ́ pè ní aráàmù ní kùránì ànájọ́sì pè ní aráàmù ní àdìsí rẹ̀. níbo la ti rí kó jẹ́ àràmù ìròyìn àràmù pẹ́ lára rẹ̀ torí pé wà nínú ẹranko tí mo dọdẹ. ológbò ológì ilé yín sọ ò lè jẹ́ ẹ́ ṣé àlálì ni àbí àràmù àràmù ni torí pé ológìní ni ọmọ dọdẹ kú. agbara mi yé so therefore tá a bá ti morúkọ àwọn nǹkan tó lọ́wọ́ bá kà kó jẹ́ àrọ́ọ̀mù tá a morúkọ nǹkan tá a nàbí kà tó jẹ́ àrọ́ọ̀mù wọn tó mọ ìròyìn tí máa bẹ lára nǹkan tí nǹkan yóò fi jẹ́ haram tó bá ti yín àti torí pọ̀ nínú mọ ìròyìn tí máa sọ nǹkan di haram ni mọ ìdájọ́ ọ̀yà ṣé máa ń dọdẹ ẹranko ò lè jẹ àṣà máa dẹ bí mo dọdẹ ó ní èékánná o ní mikilab mikilab ní ń pe èékánná rẹ ó ní ó gbọ́dọ̀ jàṣà yóò ti yé tẹ́lẹ̀ kan bá sì jẹ ẹranko tó tí ìròyìn títún máa sọ nǹkan di yàrá bá tún ṣẹlẹ̀ sí òun náà ò ní jẹun kò ní jẹun ìyẹn nìyẹn ewúrẹ́ kí ló tún dé. tọ́ halal Qur'an Suratul An'am ọlọ́run kà á Uh, ẹran ọ̀sìn bọ́lọ̀ ṣe wá kà mọ́ o ìròyìn títún máa sọ di àràámù kò gbọ́dọ̀ sẹ́rí sí ti sẹ́rí sí dá ewúrẹ́ sì wọ̀rí wù ó ti di àràámù báyìí nìyẹn bá kú fún ara rẹ ní ìsìn yẹn pàtíkùlà kò ní jẹ́ kò ní jẹ so agasi wípé tí ìròyìn aráàmù ti kí tí ó tẹ̀lé sí so bá a ṣe yanjú alimansu sọ́tù àléhà wàgẹ́rù limansu sọ́tì àléhà nù sẹ́yìn ò ti kílíà tí ẹ mo ti sọ pé ọ̀nà mẹ́ta ni àwọn nǹkan tọ́lọ́ ń dáwọ̀n yìí ọ̀nà mẹ́ta ló kún sí eléyìí tí ọlọ́run sọ̀rọ̀ wọn ní one eléyìí tí ọlọ́run ò sọ̀rọ̀ wọn ò ní two eléyìí tí ọlọ́run ò sì sọ̀rọ̀ wọn àti mọ bá ti yanjú ẹ̀. kàtìgòrì three lè tó wá bọ́ sáàrin méjèèjì èyí tó bọ́ sáàrin halal àti haram kìsì tó bọ́ sáàrin méjèèjì èyí tó bọ́ sáàrin halal àti haram torí kàtìgòrì wà ní àwọn ìtọ́lọ́wọ́ bá sọ àwọn ìtọ́lọ́wọ́ bá sì sọ yìí halal wà nù wọn haram wà nù wọn àbí kàtìgòrì two àwọn ìtọ́lọ́wọ́ bá àtòkítẹ́rì ò sọ àsọpé yẹn nípìlẹ̀ halal ni wọn títí tí a fi rí ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá sọ lórí rẹ̀ tàbí tá a fi bá ìròyìn tí máa sọ nǹkan di haram ní ara rẹ̀ mo wá ní kàtìgòrì three òun ló wá latan bọ́gi tó wà láàrin àlàálì àti àrọ́ọ̀mù ìyẹn ló latan bọ́gi ó bọ́ sí àárín kíni o àlàálì àti àrọ́ọ̀mù ìyẹn ni àdìsí nùmọ́nù fẹ́ sọ fún wa àdìsí nùmọ́nù bọ́nù bashir ìyẹn ló fẹ́ sọ fún wa wípé ohun tí ọba ti bọ́ sí àárín àlàálì àti àrọ́ọ̀mù èyí dáa jù ni pé kò fi lẹ̀ èyí tó dáa jù ní kókó sí ni o pé kò fi ilẹ̀. ohun tó wá bọ́ sáàrin àlàálẹ̀ àti àrọ́ọ̀mù òun náà tún wà lórí ìlànà pé ìpìlẹ̀ náà ni pé àlàálẹ̀ nìkan yẹn ìpìlẹ̀ náà ni pé àlàálẹ̀ nìkan yẹn àmọ́ ìròyìn tí máa sọ nǹkan di àràámù ó tún wá wà lára rẹ̀ àmọ́ ìròyìn yẹn kì í ṣe bí irú ìròyìn kì í ṣe bí irú ìròyìn ti ọ̀rọ̀ tajá rárá o àpẹẹrẹ rẹ̀ bá a ṣe jókòó yìí ní ìsìn bá a ṣe jókòó yìí. fifty naira kan ọ̀sàdédé rí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìwọ fún ara rẹ̀. nínú owó tó o ní lọ́wọ́ fifty naira wà ń bẹ ṣùgbọ́n mọ iye tó o ní lọ́wọ́ o sì mọ̀ o kó láàrin o jókòó yìí ṣùgbọ́n mọ̀ bóyá bọ́lẹ̀ lọ́wọ́ rẹ àbí ó bọ́lẹ̀ lọ́wọ́ rẹ. ẹnìkan náà wàá tún rẹ bí wọn náà ṣe rí ta ló wá tẹ́nìkan fi wá lórí láyà tó fi sọ pé òun lòún ni. wọ́n fẹ́ kẹ́yìn méjèèjì kọ owó yẹn lẹ̀ wọ́n fẹ́ kẹ́yìn méjèèjì àmọ̀ràn ẹ̀sìn nìyẹn wọ́n fẹ́ kẹ́yìn méjèèjì kọ owó yẹn sílẹ̀ kẹ́ ẹ mọ́ bá a tẹ̀ ẹ́ ń bá kọ owó yẹn sílẹ̀ nù yín ìsẹ́búrà àlùdíìnì yìí wà ń rídì yìí ó wá àfọ̀mọ́ fún ẹ̀sìn ẹ̀ àti fún orúkọ rere ẹ̀ ẹ ń bá lórí láyà tó ní owó tòun ní wákọ àfẹlẹ̀ àrọ ó ti wá kó sínú ara ṣàdédé ẹ̀rí fi sílẹ̀ láàrin níjòkó yìí pọsibílítì kó gá pé wọ́n lóní ọ̀wà pọsibílítì kó gá pé eléyìí náà lóní ọ̀wà. ẹ̀yin méjèèjì lẹ́gọ́ ní possibility yìí lára ẹ̀yin méjèèjì náà ni wọ́n recommend fún wípé ni wọ́n advice pé kẹ́ ẹ yọ̀ǹda fifty naira yẹn torí tí ìkan bá fi lè mú nù yín létà tẹni tó wá ní owó gangan bá wá dé yóò di ojútì fún wọn tó ti mú owó òun yóò di ojútì fún ọ tẹni tó lówó bá dé pẹ̀lú evidence tó kọjá iyèméjì tó bá ní àbá fifty naira kan ń bẹ ń bẹ lẹ́ẹ̀kan ta ló mú un yín bàbá ní èmi mú mú sówó yín ni yóò ní ẹgbẹ́ mi ló wà níbo tí a wà lẹ́gbẹ̀ẹ́ yín ni automatically owó yín ni ẹ̀yin fowó sẹ́gbẹ̀ẹ́ ṣe bẹ́ẹ̀ bá ń bẹ̀ ni kèsì pé ẹ fi síbẹ̀ ẹ bá ń bẹ̀ ni. ẹ bá mọ òun jáde ẹyẹ wo ẹyà ara owó ń wò òun kọ òun kọ kíní kan sí lára abáṣì yẹ̀wò tó tọ́ abáṣì rí tó kọ sí lára sórí kó dúró tì ọ́. lè ṣe fi sọ pé yọ̀ǹda nǹkan yẹn ẹjẹ wa fún wa lápẹ̀ẹ́ táwọn afá mú wa lórí ntòrújú ọdẹ ọràn ajá lóko ọdẹ ọdẹ ọràn ajá lóko ọdẹ ó ṣe bísímìláì lọ́bàndọ̀dẹ wa nígbà tí ajá ó dé ajá di méjì ẹran tí ajá pa òun nìkan ò lè dàgbé. aja ràn lọ́wọ́ wọ́n jọ gbede bóò ló ti mọ ajá tó pa ntọ́gbede o ṣé ajá tiẹ̀ ló aja àbí ajá alájá ọ̀yọ̀ǹdẹ̀ ẹran yẹn ni torí tó o bá ìlú iláyà tó o ní ẹran ajá tiẹ̀ bá dé tó mú ẹ̀rí tó strong wá o ti kó tìjú bára rẹ o ti kó ìtìjú bára rẹ nù àpẹẹrẹ kan nù àpẹẹrẹ kejì lọ́dọ̀ àwọn àfà òní láàrin ẹ̀ ní ọjọ́ kan nínú ilé ànẹ́bí sallallahu alaihi wasallam ilé ànẹ́bí ní báńkì Islam nípìnlẹ̀ sábà ní kí ni báyìtùlì máàlì àwa mùsùlùmí nípìlẹ̀ nínú ilé àdẹ́bí ni sallallahu alaihi wasallam kò lé sí ìmí ìjùyàn náà lọ́wọ́ nínú ilé àdẹ́bí ni torí pé tẹ́lẹ̀ bá gbé zaka wá ilé ẹ̀wọ̀n ògbé wá tẹ́lẹ̀ ìbá gbé ọrẹ wá ilé ẹ̀wọ̀n ògbé wá méjèèjì ni wọ́n ń gbé wá sínú ilé àdẹ́bí sallallahu alaihi wasallam ànábì wàárẹ̀ kì í jẹ sàrà ànábì kì í jẹ sàrà kì í jẹ sàrà zaka àti hadiya nìkan ló lè jẹ àmọ́ sàrà ànábì kì í jẹ wọ́n sì máa ń gbé sàrà wá èyí tó sì kọ́ mọ́ jù ló ń jẹ wọn náà ní dàbínú. so ọwọ́ àdójọ́ kan dàbínù kan wá bọ́ sí àárín ẹ̀jẹ̀ ó bọ́ sí passage ọmọ ọmọ rẹ̀ kan wá ń rákòrò bọ̀ ọwọ́ afẹ́ mú un ànábì wá gbà lọ́wọ́ ànábì kan tó yí bọ́ọ̀tà yìí àmọ́ bí ó ti yí wá bí ara ọ̀rẹ́ ni bí dàbínù ara ti. sàrán àmì tó jẹ́ bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀ náà wù mọ́ òmùrú mùsítẹ̀bìhátùnù ẹni tó bá sojú ẹ̀ ibi tí dàbínú ti yí wá ló lè sọ ló mà lẹ́bi sọ pé láyá lámùhún náà kẹ̀sí rún mìnànà àwọn ará àwọn èèyàn kan tó sì lè mọ̀ nù Ọpọlọpọ ni ò lè mọ̀ a sì rí èèyàn díẹ̀ tó lè mọ̀ ẹni tó bá sojú ẹ̀ ẹni tó sojú ẹ̀ tí yẹn fi ló lè sọ pé ajá báyìí ló pẹ̀ràn yìí ọ̀pọ̀lọpọ̀ ò lè mà torí pé kò sójú ọ̀pọ̀lọpọ̀ so ìtumọ̀ wàbẹ́yìn náà wù má òmùúrún mùsùlùmí ẹ̀yin ẹlẹ́à nínú nǹkan tí máa ń dá wàhálà rẹ̀ nulẹ̀ yálà àwọn jẹ́yàwó ọkọ kan náà ni àbí wọ́n jẹ́yàwó ọ̀tọ̀ọ̀tọ̀ ni gílọ́ọ̀fù mọ́ jọra wọn glove ìmọ̀gọ́ra wọn socks amọ̀gọ́ra wọn ọ̀kan ti ta socks ẹ̀ láti jẹta ọgbà ìgbín ẹ̀ ta ọ̀kan sa ní àná òun náà gba ìgbín ẹ̀ nígbà tó di lónìí socks kan náà wọ́n bá lé inú ọgbà lọ́rọ̀ bá di èmi mo ní ẹ̀wọ́ kọ́ ló ní èyí mo ní ẹ̀wọ́ kọ́ ló ní. ìǹtẹ́sì rẹ̀kọ́mẹ́ndì ni wípé kẹ́yìn méjèèjì ẹ̀yọ̀dà socks lẹ̀ ẹ má sọ dìjà torí pé ìwọ ọsá ṣọ́ọ̀tì òun náà ọsá ṣọ́ọ̀tì ṣọ́ọ̀tì kan lè padà bá ní ẹ̀yìn kùlé ẹ sì fi àmì kankan sí lára tí ó mọ̀ fi hàn pé títí ẹ lélẹ́yìí. ẹ wá wo bí mùsùlùmí ṣe kún rẹ̀ sínú wàhálà lórí socks. wàbẹ́yìn náà wù mọ́ òmùúrún mùsùlùmí hà tún láàrin àlálàkà rọ́ọ̀mù rújúrújú tí ń bẹ láàrin ẹ̀ ló gbọ́hùn rújúrújú tí ń bẹ láàrin ẹ̀ ló gbọ́hùn. ní ọjọ́ kan tí a lọ́ọ̀tì ìwé kan ẹnìkan bá fi ìwé rẹ̀ ó fi sílẹ̀ lẹ̀ kò kọ́kọ́ sí kò kọ́ orúkọ sí lé e lọ́ọ́lé ó gbàgbé ẹ̀. nígbà tó di lọ́sàn-án àwọn kan kírun lórí ẹnìkan bá lóun wá ìwé tòun òun náà kọ́kọ́ sí tiẹ̀ lẹ́nìkan bá sọ wípé tí àkànnù ń bẹ ọba lọ wò wájú àtòun náà ni mo ní tiẹ̀ kọ́ títí tá a fi mọ̀ bóyá lómi náà gbàgbé ìwé torí ọ̀ọ́kọ́rúkọ sí lára kì í ṣèwọ́ sáàtì wo ló dùn náà. ọ wulẹ̀ gbé yorùbá tẹ̀sẹ̀ lẹ́nu haúsá ló jọ. báwo ìwọ nìkan kọ́ lọ wá síbí báyìí kìí sì wọ nìkan lọ gba tíra yìí tó ọ̀kọ́ kọ sí i. báwo ló ṣe mọ̀ pé dájúdájú o ìwọ ló ní torí náà a sì ti tíra yìí lẹ́nu. tí a bá wá rí ẹlòmíì náà tó kílèmù rẹ̀ tábàwá tábàwá ẹlòmíì kankan tó kílèmù ẹ̀ mọ́ nígbà náà a ṣẹ̀ wá mọ̀ pé ìwọ ló ní. kò ní í dáa ká fún ọ tán wá dé kọ́ mo rò pé o ti gbọ́ yé bá ní ìsìn so wàbẹ́yìn náà wùmá wùmúrún mushtabihat àlàyé tí àwọn àfáà ṣe ní orí rẹ̀ nìyẹn pé kínní yẹn àláàlì ni ṣùgbọ́n wá bọ́ sí environment ìrújú tá a fi lè sọ pé tiwa ni tàbí tiwa kọ́ wọn wá ní àmọ̀ràn ànẹ́bì lórí ẹ̀ náà ni pé yọ̀ǹdẹ̀ àmọ̀ràn ẹ̀ nìyẹn yọ̀ǹda rẹ̀ kọ́ ọmọ sọ̀rọ̀ ẹ lẹ́nu. so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ sí lẹ́sìn mọ̀ bóyá kínní ti gbọ́ sí ẹ sì lè yọ̀ǹda rẹ̀. kí ni mo sọ lẹ́ẹ̀kan mo láwọn méjèèjì ó yọ̀ǹda náà ni. wọ́n yọ̀ǹda rẹ̀ ààyè yẹn tó bá wà ní olórí olórí ní àṣẹ àsọ pé kí lágbájọ mọ̀ mu lọ. yóò ti yé eléyìí ò fẹ́ jẹ tàbí ṣùgbọ́n èyí náà ò fẹ́ jẹ tàbí ṣùgbọ́n wọ́n jọ yọ̀ǹda rẹ̀ wọ́n jọ yọ̀ǹda rẹ̀. ọ̀nà àbáyọ mí náà sì nù ẹnìkan lè yọ̀ǹda fún èkejì pé ó dáa mọ wulẹ̀ jà á pa mo yọ̀ǹda ẹ̀ fún ọ máa mú lọ kò lè di àbùkù mọ́ fún un kò sì lè di àràmù fún mọ́nù torí wípé ẹnì kejì ti màmá sọ pé bó tiẹ̀ gẹ́tẹ̀ mi náà zẹ̀ mo yọ̀ǹda ẹ̀ fún ọkọ máa mú lọ kí tún ni. tọ́ bí oríṣi ìjókòó bíi méjì ni a fẹ́ ṣe lónìí ẹ jẹ́ ká dúró lórí àdìsí yìí ń bẹ̀ yẹn. ẹ jẹ́ ká dúró lórí àdìsí ń bẹ̀ yẹn a máa tẹ̀wá mẹ́jọ lórí àdìsí nìyẹn. at his fortitude inshallah سبحانك اللهم وبحمدك أشهد ولا إله إلا أنت أستغفرك وأتوب إليك ẹ̀yin tẹ́ ẹ wà pẹ̀lú wa lórí social media a lè má rọrùn lè live torí pé it's a, a, a more or less repetition